bàbá mi kí ló ń jẹ́ àjẹsára covid-19 ṣé àjẹsára yìí dára báyìí àwọn owó gan ni ó kún ojú òṣùwọ̀n láti gba oògùn àjẹsára yìí àti pé tí ènìyàn náà ò bá fẹ́ wá gba oògùn àjẹsára yìí ńkọ́ àà ìgbà wo wá ni tàwọn ọmọdé yóò wá wà báyìí